أحمده سبحانه وتعالى وأجلله وأمجده سبحانه وتعالى عما يشركون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا أمة الإسلام أوصي نفسي وإياكم بتقوى الله فقد أمركم ربكم سبحانه وتعالى بذلك في مواضع كثيرة وحثكم على تقوى رسولكم صلى الله عليه وسلم في حجة الوداع فلقد صح عنه فيما أخرجه الإمام الترمذي رحمه الله تعالى في أنه يقول أوصيكم بتقوى الله عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم بكل شيء عليم عباد الله في الخطبة الماضية فصلنا لكم الكلام أن العلماء رحمهم الله تعالى جنحوا إلى أن الحج يكون على المبادرة لمن توفر عليه الشروط واليوم إن شاء الله ندخل في أركان العمرة والحج ونفتتح هذا الباب بإذن الله تعالى فيما تعلق بالإحرام صح عن رسولكم صلى الله عليه وسلم كما جاء في صحيحين عن طريق حماد بن زيد عن عمرو بن دينار عن طاووس عن عبد الله بن عباس رضي الله عنهما وارضاهما قال قال رسول الله قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذر حليفة ولأهل الشام جحفة ولأهل النجد قبل المنازل ولأهل اليمن يلملم إلا إن ومن عفى عليهن من غير عالهن إلى آخر الحديث ولقد اتفق العلماء بأن جميع من قصد الحج أو العمرة يجب عليه أن يحرم قبل أن يتجاوز الميقات واعلموا أن العلماء اختلفوا في ميقات أهل العراق ذاب بعضهم بأن رسول الله صلى الله عليه وسلم وقت لهم ذات عرق لما لما رأوا في صحيح مسلم لكن هذه زيارة زيارة غير صحيحة الذي نقول أن عمر بن الخطاب رضي الله عنه وارضاه سنى ذلك لهم عباد الله احفظوا ولقد صح عن رسولكم صلى الله عليه وسلم في حجة الوداع خذوا عني مناسككم واعلموا أن العلماء قدموا الميقات إلى قسمين ميقات الزمانية وميقات المكانية كما سنبين كل هذا بتفسير نسأل الله لا إله الا هو أن يوفقنا والقاصدين إلى بيت الحرام بحج مبرور على وجه يرضيه عنا إنه سميع قريب أقول قال الله سبحانه وتعالى أترى عليكم كافة محمد صلى الله عليه وسلم ọlọ́mọba ní ti àdìgbélé tí a ti gbọ́ àtẹ́wé ẹ̀ àtàwọn sahara àti gbogbo ẹni tí bá tó ń bọ̀ àwọn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sọ́lá kàrà náà ti kàn ní àwọn tí ó ọlọ́mọdé pé sí kan ó sẹ́yìn láǹfààní nínú dúkìá tàbówó àti òtí ìmọ̀ ní ti Allah subhanahu wa ta'ala inú ẹni tí ó kẹ́ tí ó tún rí ti fọlọ́mọba jáde kan nínú wọn. ìmọ̀ ẹni wọn àwọn àlejò ìmọ̀ Allah subhanahu wa ta'ala ìpayọ̀ ọlọ́mọba dandan lọ́rọ̀ wa pẹ̀lú bẹ́ẹ̀ tàbí sallallahu alaihi wa sallam ní hajj ìgbàdo tí a nàbí ṣe sallallahu alaihi wa sallam àwọn èèyàn kẹfìrín ìdí àmì bá wọn sọ ní bá wọn sọ já àwọn kan ní bá wọn sọ yìí ó ń fọwọ́ ka àwọn lẹ́nu gẹ́gẹ́ bí àwọn ìbádùn mùsàlẹ̀ yìí sọ ẹ̀mí yìí ó ń bẹ̀ kọ́lá táwọn kan tó mí náà lọ́wọ́ ojú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí da omi ní hajj tí a nàbí ti dáná lóṣù kẹ́yìn náà rè fàkọ́ọ̀lù wọ́n ní òfin sọ́nà ọba wọ́n á tó ṣe fún wa yìí ọmọ ní jọ bí ẹni pé èèyàn fi ẹnà lágbèrè kọ́ wa sọ àsọ́lẹ̀ fún wa pẹ́ẹ́ pé tá a bá jù mú àtàyè wa àti àlùkìyàmọ̀ wa kò sí èsì ọ̀dà àdùkú gbogbo òsì ó ń sọ́nà ọba ní ó sì fún dókítàpọ̀lá ó sọ́nà ọba ní kò sí àsọ́lẹ̀ tí màá sọ fún yín tí ó wúlò fún yín nínú ìgbésí ayé tẹ́ẹ̀tù ìpàdé ọlọ́run ìlú ọ̀pọ̀ta fi sọ àsọ́lẹ̀ fún wa wípé ipa Allah subhanahu wa ta'ala ọjọ́ ọ̀rọ̀ ìrọ̀rọ̀ wa ilẹ̀ tí ó fara wọn wọlé fọ̀rọ̀ sílẹ̀ gba ọlọ́dún ẹjẹ́ kan nínú wọn. àbárọ̀ bọ̀ nípa àwọn tó ta alákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ hajj àti umra ní ìjẹjọ́ a ti sàlàyé ìyapẹ́ táwọn onímọ̀ tí wọ́n ní lórí wípé ẹni tí hajj bá jẹ́ ọ̀rọ̀ yẹn fún sílẹ̀ tẹ́lẹ̀ kó ìdùnnà rẹ̀ àti ìtọ́tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àfà kátó mọ́tò ní kúndà tó yẹ àwọn ìbéèrè kan ó ta alámọ̀ pẹ̀lú kúndà mẹ́jọ ni wọ́n ń jáde wípé aṣọ ìdí hajj ọ̀rọ̀ ìrọ̀ kíákíá ni bákan náà akóso fún wa nínú àwọn ọlátàkùn sọláàmù sọláàmù sọ fún akóso fún hajj òun náà ni wípé àmọ̀dáàbà àtún bẹ́yìn náà hajj wal umrah kéèyàn máa fi hajj kọ́ máa fi tẹ̀lé umrah àwọn wọn bẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ̀ pé ǹjẹ́ fún tá a sọ yìí náà ǹjẹ́ ọwọ́ àfọ àwọn obìnrin bẹ́ẹ̀ ni bóyá ìgbẹ́ ìyàwó Zainab bìtì Jahash rọ́bì mọ́ ádà ọ̀gbà ha àti màmá wa Sauda àwọn méjì wọ́n gbé àkóyí kan lọ́dọ̀ sọlá nílé àdébí ti hajj ó kó àwọn ìyàwó ìdàgbé lọ ó sọ wọn sọ pé háàbì ní hajj láti ṣe o lẹ́yìn eré túmọ̀ gbòòrò ìfọ̀sọ̀ lẹ́yìn eré ẹ̀ẹ́mẹ́ fi àákí ìbùsùn yẹtùpẹ lẹ́yìn eléyìí ìdílókùn tẹ mọ wà àti náà wọn tọ́lọ síbi wípé adé wípé gbogbo ọba tó wọlé bá ti ṣe hajj ìṣẹ̀ẹ̀kan ọjí ọ̀rọ̀ yẹn jẹ́ wọn rẹ̀ kò tún bùkátà ọmọ àpàrà hajj ìjọba ìṣẹ́ tó gbogbo ẹni tí hajj bá dọ̀rọ̀ rẹ̀ fún lọ́dọọdún fún rírà rẹ̀ tó hajj dọ̀rọ̀ rẹ̀ fún ó sì láǹfààní ẹ̀ kọ́ sí. ṣùgbọ́n yìí a àfọ ìyàwó zainabu àbíyàwó sáwúdà àwọn nìkan ni wọ́n gbọ́ inú ìyé nínú tọ́tà níbi sọ màmá wa aisha àti gbogbo àwọn ìyàwó àti sọ́mọ wa àlọ́ sílámù yòókù àwọn gbọ́ bá tẹ̀sí sáwọn gbọ́ yóò lé ikú rárá ìtàkùn sọ́mọ àlọ́ àlọ́ sálámù sọ wípé èyí tó tọ̀rọ̀ yàrá ti ṣe yìí o ọlọ́pàá tó wá fún láǹfààní mi ló tó kú bá mi ló rọ́bì máa ń jẹ́mi ìntí àwọn ìyàwó Zainab lórí ẹ̀ òun náà lọ́rọ̀ ṣùgbọ́n nígbà ìyá ìyá ọmọ ọkọ̀ àyè òun náà wípé ìntí àwọn Aisha àtàwọn nínú àwọn ìyàwó Islam lórí ẹ̀ òun lọ́rọ̀ alákùnrin ha níta sábà ń tẹ̀lé wípé gbogbo tí a bá ti pèsè sí ẹ̀jọsìn nígbà nínú sáà ṣàkọ́ ìfò òrìjà àwọn obìnrin wọn mọ ẹ báwọn ọkùnrin kẹgbẹ́ gbogbo tá ní ìbàdàn pàtà àyàfi bá rẹ́rìn fọyọ́ nìkan tá a bá dáná ìtọ́jú ọlọ́dẹ tá a bá ti sọ̀rọ̀ àjọ ẹ̀sìn pátá ó ń kó àwọn obìnrin náà ní eléyìí lẹ́gbẹ̀ẹ́ bákan náà inú bá kó yé wa òun náà ti gbé bá a sọ́jú ẹ̀ ti jọra yẹn ó ti jọra yẹn kíákíá yìí ẹni tí ọba wa kú làyé tó ló lọ tí ọ̀rọ̀ àlọ́ ti hajj kátó pé dúkìá ọmọ ní ayọ̀ owó hajj inú dúkìá rẹ̀ àárọ̀ ọjọ́ rẹ̀ bá ti hajj gẹ́gẹ́ bó ti wá nínú ìwáyà mẹ́mú mùsùlùmí ọmọ ìlọ́tà àrùn ní ìdíje mọ̀wáyà ọmọ ọ̀sẹ̀ ó jẹ́ láàrin òkú bọ́ ẹni ìyá ọkọ alẹ́ mi sọ́nà ọ̀sán léèrè wípé ẹnìkan bẹ bàbá rẹ̀ ìṣe hajj dọ́là yẹn fún àmọ́ kọ̀ọ̀lọ́ rẹ̀ ìṣe hajj títítítí ilé yàtọ̀ sí kọ̀ọ̀tì yà ẹ̀ sáà sọ pé òun ti ẹ̀ fẹ́ lọ́dọ̀ ọ̀ká bí ara eléyìí ò ti ẹ̀ kàkú ẹ̀mí ti bọ́lá rẹ̀ àbúrúkẹ́ àti ìlọ́wà ó sọ̀rọ̀ bá sọ́nà ọ̀sán lọ́wọ́ sọ́nà sọ́nà pé kí wọ́n ti hajj fún eléyìí jámọ́ ìpè iṣẹ́ hajj iṣẹ́ kàtàlá gbára ni kúgbà tí wọ́n fẹ́ lọ síbi wípé tá a bá sọ pé hajj rí báyìí kí làwọn ẹsẹ̀ tá a sì níbi hajj gan tàbí níbi umra àwọn tí wọ́n kọ́lọ̀ kó bá nìkẹ́ wọn wọ́n ní orígun tí ń bẹ fún hajj mẹ́rin wọ́n yẹ pé wọ́n wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ orígun tiẹ̀ jẹ́ mẹ́ta àmọ́ wọn mẹ́ta tí umrah yìí ọwọ́ ní mẹ́rin sínú hajj náà ajẹ́gbẹ́gbọ́ ti yàtọ̀ láàrin umrah àti hajj níbi orígun kan náà lọ òun náà ní Àrafa eléyìí tí ó sì níbi umrah àbọ̀rọ̀ yẹn ṣùgbọ́n orígun àkọ́kọ́ tẹ́lifọ́ fẹ́ ti hajj tọ́gbọ́dọ̀ lágbọ̀ kún lórí ẹ̀ òun náà ní al-ihram òun pé Ọlọ́hun subhanahu wa ta'ala mo ní àlejò àwọn tó pẹ̀lú kí nke ń pè ní al-ihram fìlọ́bọ̀ wọn ló mẹ́ta àgbọ̀nà na náà ni kéèyàn fẹ́ rán láàrin ìyàn ìtọ́jẹ́tọ̀ fún yàn kéèyàn wá fẹ́ padà di àìlẹ́tọ̀ lẹ́ni tó fi ń sin Allah subhanahu sọ sọ fún ẹ̀ ìfọ̀rọ̀ fún tẹ̀lé láti dẹ ilé abẹ́fẹ́ sí kúrá bẹ́ẹ̀ ọjọ́ orígun àfàì ẹni tí ọba ṣe kò tí ì lè sọ fún bọ́ọ̀bì ṣe hajj ẹni tí ọba ṣe kò lè sọ fún bọ́ọ̀bì ṣe àǹtí ọmọra làkùjẹ́ ìpè tá àbálí ìfọ̀rọ̀ hajj èdè ìdò ìrìnà sí ọmọra báyìí àmọ́ àwa ni ìfọ̀rọ̀ fún tàbí ẹgbẹ́ igbó gẹ́gẹ́ bí áyà lò ìyẹn ló gbọ́dọ̀ sí àlùfáà kéèkì àwọn mìíràn tí a ti sọ́tọ̀ lọ́wọ́ àwọn ọ̀sánlámá tọ́sàlà ẹ̀kọ́ àmùsùnmí àkọ́kọ́ náà mìíràn méjì ní bẹ́ẹ̀ ìkan bẹ̀ á pè ní mìíràn àzàmàníyà àsìkò téèyàn láǹfààní ọ̀fẹ́ tí wúrò mi hajj fún ọlọ́run wa àtàkùn tẹ́lẹ̀ náà mi bá dé wúrò mi múra fún ọlọ́run subhanahu wa ta'ala olùsè pẹ̀lú àsìkò eléyìí àti sọ́nà òkú tó sọ̀tà wípé alhajj ashhurun ma'lumat hajj yìí oṣù tọ́lọ́mọ bá ti fi àsìkò sí fún ara ni ẹ sì ti mọ̀ ìbùdó ọmọ ọmọ sọ yìí pé òun náà ní oṣù Shawwal gbàwá lẹ́yìn bùkọ́dà àti mẹ́wàá bùrẹ̀ṣíjà mìkọ́ọ̀tù zàbàdíyà nù lásìkò ìgbà náà èèyàn náà fà ní kó ló ń fẹ́ wọ aṣọ ìrámù pọfẹ́sì hajj fún pọfẹ́sì olúwa fún ọlọ́run subhanahu wa ta'ala nìkan sàmàlíyà yìí tó bá jẹ́ pé ó ń rọ́ọ̀lì kẹlẹ̀ abẹ́rẹ́ pé tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú hajj àwọn onímọ̀ ní òun tiẹ̀ gbogbo ọjọ́ ajé pátá gbogbo oṣù ayé pátá ní làǹfààní kéèyàn gbé ìhìrà fún Allah subhanahu wa ta'ala ó fẹ́ sí múra fọlọ́ lọ́wọ́ kò sí kìlá rẹ̀. nìkọ́ọ̀tù àlùmẹ̀kàníyà níbo láti àwọn gbé ìhìrà mú aṣọ tá a fẹ́ wọ̀ yìí àbíyẹ̀ tá a fẹ́ dà yìí tó a fẹ́ bọ́ Allah subhanahu wa ta'ala lálejò yìí ní mo láti gbé afọ àwọn ahmed ibn zayd olóhùn gbọ́dọ̀ lọ amúlò tó di náà tó ní ẹgbẹ́ mi tọ̀hús tọ̀hús bọ́dọ̀ abẹ́ ní abá rọ́tẹ̀ lọ àdùn mọ̀tẹ́rẹ́ wípé wọ́n pàtàkì rasulullah sallallahu alaihi ní nàlẹ́ fúnlẹ́ ifá àdúgbò sallallahu alaihi wa ọkà àwọn àyè mẹ́rin bìtìfáà ìdàrọ̀ rẹ̀ mọ́ tí ò sí àpọ̀ ọdún kẹ́kẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa wípé ibi táàkì náà gbé aṣọ ìhọ́nù wa wọ̀ tí a sọ ìgbẹ́jẹ́ wá ní ìrọ́mù ní àbí àníyàn tàbí àbí bẹ́ẹ̀ dà tàbí òwúrọ̀ àmọ́ bẹ́ẹ̀. àbísọ̀ ńlá lọ sọ́lára ọkọ̀ àyíkẹ́rì fún wa wípé ibẹ̀ láti máa gbé ìrọ́mù wa. ìbùnà bá ti sọ wọn kọba ó sọ ó fi àsìkò sí àti ààyè fún àwọn ará àmọ̀dé náà. ibi tí ẹ bá ti débi sáà pé lè gómìnà ìlẹ̀ ìfà ibẹ̀ ni wọ́n ti máa gbé ẹ̀wù ọlọ́run bá subhanahu wa ta'ala mọ̀gbọ́n lálejò wọ́n gbé wọ̀ wọ́n di àdéhà sínú ọ̀kà wọn. bákan náà àwọn ará sham àdéhà kan tí ó ń pa fún wọn. àwọn ará naziru àdéhà kọ kọ́mínà fún wọn. àwọn ará yemen àdéhà kọ yàmlẹ́fẹ̀ fún wọn. ó sọ lọ́ba kúnnà làhùnnà. àwọn àyíká dáàbò yìí. fara madina ni fara shamu ni fara kamara wuri àbẹ̀bí ni ń bẹ gbogbo ara àlọ́ wáyé pẹ̀lú àtàlẹ́ ní nàìjíríà ìbẹ̀rẹ̀ àmìlélà a tó bá gba rúùtù ọ̀nà ọ̀dọ́ wọn wọlé wá sínú mẹ́kà yìí láti wá ṣe ìbádà ọmọdé àbíkájì fún ọlọ́ba subhanahu wa ta'ala òun náà o yóò mọ̀ ẹ́ gbé ìhrọ́mù ní àwọn àyíká kàkàlẹ̀ ajẹ́ pé ẹnìkan Egypt ló ti wá kìí sara àmàjìnà ṣùgbọ́n wọ́n tẹ̀rọ fẹ́ẹ́ gbà wọ́n lọ wá sí mẹ́kà láti wá sí ìbára fún ọlọ́sùn fún àwọn àlá ọjẹ́ nìkan tó lẹ. ẹ̀rọ mi sara yẹmẹ́ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹmẹ́ni wọ́n ní láti wá sí hajj fún ọlọ́sùn fún àwọn àlá yàrá fún àmì náà yóò ó sọ ní kúnlẹ̀ àlàbùdà ìbẹ́ fáwọn ará mi wọ́n ní mẹ́ta àtà àrẹ yìí lẹ́nu lọ́dẹ àrẹ yìí lẹ́nu àtẹnudọ́ bá tún wá gbàgbọ́dọ̀ wọn wọlé ní ìdára rẹ̀ àbọ̀ ó sọ wọn ni wọ́n ní àrùn ìmẹ́kẹ́ta ṣùgbọ́n wọn ará mẹ́kẹ́ta ti wá

àwọn ọmọ ẹgbẹ́ wọ́n mọ̀ sí ìhìláàmù wọ̀n ìrọ́mù wọn mo wọ́n gbọ́dọ̀ bọ́lá lè dòye wọ́n mọ̀ ẹgbẹ́ láti inú ilé wọn. àwọn ènìyàn náà wọ́n pé ọ̀nà mẹ́rin àbúbí sọ̀rọ̀ lọ́rùn alára ọkà ayọ̀ bọ́ nínú ẹ̀kọ́ jù. mọ́tàlá kan lè gbé hadith kan bẹ tó padà fi ẹyọ kan kún wọn náà náà ọ̀dọ̀ níbo ni àwọn ó ti gbé urumi tiwọn ìwé ẹ̀fọ́ wáyé pé wọ́n lè áàrùn ìrọ̀ dáàtì ẹ̀rọ̀kì àwọn tí wọ́n ti rọ́pù wọ́n mọ̀ ẹ̀dẹ́rẹ́sì nìkan tá pèlè dáàtì ẹ̀rọ̀kì àwọn ọmọ bá ti mọ̀ ara wọn àkọ́kọ́ ní àkọ́kọ́ ní àlékún tó ń bẹnu hadith yìí àlékún tó ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a lè sọ ní pé Umar bin Khattab radiyallahu anhu nígbà khilafa Umar

bóyá pé àyè ibi tóun náà wà òun náà ní ilẹ̀ kọ́ọ̀tù tó wà nípìnlẹ̀ ìgbẹ́ náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀fẹ̀ fi sọ pé ẹ̀fẹ̀ wọ́n ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n ní bẹ́ẹ̀ àwọn àyè náà wọ́n ní bẹ́ẹ̀ umaru ní bòde wọ́n ní záàtù ẹ̀rù ọ̀dà àpò àyè umaru ní wọ́n yẹ kó záàtù ẹ̀rù ó sì kẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ibi tó yẹ kẹ́ ti bí ìrààmù yín nínú àwọn àyè náà sábà ní kàlẹ́ ìzá ẹ̀rọ ìgbà gbé mẹ́ ọ̀rọ̀ ilé ìlọ́fẹ̀ẹ́ tẹ̀wọ̀n kíso Umar bin Khattab radiyallahu anhu ọ̀rọ̀ ìní asinu mímú dáàtò ẹrẹ́dẹ́ nínú ẹ̀kọ́ sáwọn ará Iraq aláìsí kan ló fi dẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n sọ fún wa pé wọ́n kà márùn-ún fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin ọ̀rọ̀ wọ́n yẹ súnà wà níbi sọ̀rọ̀ àlọ́ sọ́lá àti súnà àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin nínú wọn Umar bin ọba di ara wípé nínú àwọn ìkákùmọ ìdílé kóòtù ọba di márùn mọ àlọ inú ẹsìn wípé zaatu ẹ yọọ máa jẹ fún àwọn àwọn àjọrọ eléyìí kọlá bẹ́ẹ̀ lò ìṣòro mi ẹni ọbẹ lóru mi tó bẹ nílé kóòtù kí làwọn kan ti yóò ṣe alákọ̀ọ́kọ́ àwọn tó lọ́kọ́ bá ní kẹwọn ó lè tó bẹ́ẹ̀ hajj fún àbí mọ́rọ́fà Allah subhanahu wa ta'ala tó sì ti dé ní kóòtù ibi tí ó ti wọ aṣọ ọmọ bọ́lá ọ̀bálá lòdì tí ó ti bí àníyàn yìí ẹ̀ka àkọ́kọ́ ni àtìkùnfààrí kọ́wẹ̀ ṣùgbọ́n ìwẹ̀ yìí ṣé ọ̀rẹ́ rẹ̀ ni àbísúnà ti àpamọ́ náà mọ́lìkì ní súnà ìbàdàn pamọ́ kọ́dà náà mọ́lìkì ní ọ̀tá akẹ́pamọ́ ju ìwẹ̀ ẹjọ́ jimẹ̀ lọ kí ni asunu ìwẹ̀ ìgbẹ̀gbẹ̀ kí ni ìpìlẹ̀ káwẹ̀ ìwẹ̀ afẹ́wọ̀sọ̀ ìrànwọ́ lọ́sùn àwọn ọ̀tá alá òun náà ni hadith tó tẹ̀síjẹ̀gbẹ̀ àti amẹ́rẹ́bà hadith náà àbí sọ̀rọ̀ bá rọ̀ sálámà ìgbàgbọ́ fẹ́ jáde láti bòjúlá lọ sí mẹ́ta inú àwọn tó tẹ̀lé wa lọ sí hajj oní àtúnọ́bí jọ̀mẹ́yìn obìnrin dáa lólóyún tó bímọ sí dóòlù lẹ́fà ìgbà tó bèrè wa mẹ́ta ọwọ́ alẹ́sọ̀rọ̀bọ̀ sọ fún àlẹ́bí sọ̀rọ̀ rọ̀ sálámà oní muhammed nàbí bàtà àbí àdébímọ ẹ ti sọ pé obìnrin tó bá bímọ ẹ̀jẹ̀ ìbímọ táǹkì ọwọ́ ni ya Rasulullah kílífà àtìlá ànàbí hajj làbẹ́ lọ́rọ̀ yóò ṣe ọmọ ní tuntun mẹ́tí tuntun wọn ni bóò ní tuntun sọ̀rọ̀ àmì láyò oríṣi ọlọ́ba sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ní ibi tẹ́sí ní wọ̀tẹ̀fẹ́rẹ́ ìfọ̀hún ó sọ̀rọ̀ bá ní wẹ̀ tọ́bọ́ wá wẹ̀tẹ̀ wá fi aṣọ dí ibi tí ẹ̀jẹ̀ yóò ti mẹ́rẹ̀ jáde kọ́ńbà àjẹpẹ́jọ́ mẹ́kẹ́lẹ̀ rẹ̀ tó tó tó wá gbé ìgbà àwọn mẹ́rin àmì sọ́lọ́ bá rọ̀ sálọ́rọ́ ọmọ nìkan tó lẹ́jẹ̀ táwọn mọ̀ wípé ìwé tọ́fẹ́ wẹ̀ kẹ́tẹ́ pé yóò fi kí o nígbàjẹ́ ìwé yóò dò oníjọ́ kí o oníjọ́ dárẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ọwẹ́ ajẹ́ wípé ìwé yìí ó so wíwẹ̀ ó so kọ́mẹ́ gbígbé ìfẹ̀rọ̀ ọmọ rẹ̀ kìí ṣe ìwé mo fẹ́ fún Allah subhanahu wa ta'ala gbogbo ẹni wẹ́n ti fún Allah subhanahu wa àbí múra الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه عباد الله قد حكى العلماء رحمه الله تعالى اتفاقا وادعى بعضهم اتفاقا في أن المحرم يغتسل قبل إحرامه ونظر بعضهم إلى سنيتها فقط واعلموا عباد الله أن العلماء عليهم رحمة الله ذكروا محظورات للمحرم فمن أحرم بالحج أو العمرة حرم عليه بعض أشياء منها الصيد منها الطيب منها الإجماع منها أخذ شيء من شعر رأسه وبدنه وأظفاره كما حكى ذلك العلماء رحمهم الله تعالى واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم نقب والاستقراء ذكر العلماء بأن إحرامه على ثلاثة أوجه إما مفردا أو قارنا أو متمتعا فكلها جائز لكن اختلف عن العلم رحمه الله تعالى في أفضلها ذهب كثير أي الجمهور من العلماء بأن التمتع هو أفضل من أموال الحج نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب الله أقول لكم بصار مسلم لا كثير أقرأ لكم كاتب النبي صلى الله عليه وسلم اللهم أنا سألكم كاتب النبي أن ينتفع بإحرام يوم لكن ما يقول إحرام rẹ̀ ìwé ẹgbẹ́ mọ̀fẹ́ lọ bá lọ́sùn káwọn tàlálẹ́jù lẹ́yìn eléyìí àwọn mímọ̀ nínú ìgbàdá tó fẹ́ fún náà òun náà ní àkàtọ́ yìí tó bá jẹ́ wípé ọkùnrin ni kò sí láì fífún kó fi lọ́fíńdà ra ara rẹ̀ kì í tasọ sí ọwọ́ o ara rẹ̀ kó fi lọ́fíńdà kó fi ra ara àdúgbò àwọn ọmọdé sọ wípé wọn àgbà máa lè gé ìkànnà tó lè ọrùn àwọn ọrùn ẹni ọfẹ gbé kó ti wẹ̀ àwọn mẹrin ìhọrọmù ọkùnrin òun náà lẹnu ìdá àwọn ìdá àwọn ọmọ náà lẹ́yìn ó sọ náà bá ní ìhọrọmù aṣọ ní ọmọ ọwọ́ pé mo fẹ́ bọlọ lálejò òun náà ní ìró àti àdàbóra àti bàtà ìró àdàbóra àti bàtà ìlú kan ìní àti ti múra ìníyọ́ sọ pé mo wá àwọn obìnrin kí ni ìhàrámù tiwọn ìhàrámù tiwọn òun náà ni jíjìnà sí lílo ntànpé ní alẹ́kọ́n wọ́n kọ́ máa lẹ́yìn obìnrin ní dàpọ̀ gbọ́dọ̀ ó ti gbé ìhàrámù òun náà ni kọ́ máa lo ìbòjú ó sì máa wọ àwọ̀sọ̀wọ́ tànpé ní gílọ́ọ̀fù méjèèjì àti gbọ́dọ̀ ti gbé ìhàrámù yẹn ọkùnrin tiẹ̀ yọ ọ̀sùn kó gbogbo ra aṣọ pátá àtọ̀tí dá aṣọ yìí ìró adabóra àti bàtà téèyàn bá ti ṣe léyìí ọgbẹ́ ìrọ̀rùn ṣùgbọ́n tó tẹ̀lé kèétí ìparí ìrọ́bù rẹ̀ dígbé títí tí ó fi wá dánìyàn kí gan ni mo fẹ́ wá lọ sí ní Allah subhanahu wa ta'ala. àwọn mọ̀ ní alẹ́ ìwárè ó lè jẹ́ ọ̀nà mẹ́ta ní ìwárè gbà. alákọ̀ọ́kọ́ òun náà ní kọjá pẹ́ẹ́lí ìdánìyà pé òun fẹ́ lọ sí hajj ní ọlọ́run hajj nìkan tí ìdáka ní òní ìlú malẹ́sì àníyàn kan àníyàn kejì ẹni ọ̀dàníyà wípé òun fẹ́ lọ rèé ṣe ń rán òun sì fẹ́ sí hajj pẹ̀lú rẹ̀ òun sì fẹ́ dà pọ̀ ní ó kejì ẹni ẹ̀kẹta ẹni tó gbé ọfẹ pé òun fẹ́ òun sì fẹ́ sí kásìkò hajj bá tó wá tó lókùn bá tó wò tí kò mẹ́ta òun tó ṣe hajj ìran ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè rán mọ̀nà síkì fọwọ́ alifrad ẹni ọbẹ̀ ṣe hajj nìkan alqiran ẹni ọbẹ̀ bá pọ̀ papọ̀ tàfẹ́sọ̀rọ̀ ẹni ọbẹ̀ ṣe wúrọ̀ ọbẹ̀ ṣe ní kó tó wá bẹ̀rẹ̀ ṣe hajj ètò láti bá bẹ́ẹ̀ ṣe ní mẹ́tẹ̀ẹ̀ta yìí dẹ́dẹ́ ni wọ́n ní àníyàn rẹ̀ lásìkò tó gbé ìhàrámù pé kí mo bẹ́ẹ̀ ti gẹ̀ ìnáwó ni àbáyé mi nìyí gbogbo tẹ́tà ń ṣe ní wẹ́ẹ̀sì àníyàn gbọ́dọ̀ wà ilé ọ̀sán jẹ́ pé ní ìmá bórí o ọmọ bí ìdè nínú òkè tẹ́tù òkè ni àbọ̀ ìyànlẹ́gbẹ̀ nígbà ojú ẹ̀ mọ́ òní o. tó gbogbo gbogbo tá a bá ti pè ní ìbàdà èèyàn bọ́ọ̀ sàkókò wà nìyẹn sàgbéjì ẹ̀ tó bọ́ọ̀rọ̀ rẹ̀ a máa mọ sọ fún wa gbogbo jẹ́pẹ̀ láti rẹ̀ pàtà mahaluwa alukọ́ni inú ọkàn ní ààyè rẹ̀ yàtọ̀ sí níbi iṣẹ́ kò sí dídẹ́ náà ẹjú sáré lọ sáàbù láyé làwọn náà àníyàn rẹ tó o tó kù lé o tó bá jáde wàlá o tó ká ìwọ̀ ọ̀rọ̀ o ti mẹ́jọ lọ o ní ìdòdó ìbò ṣọ̀fọ́sọ̀ náà wáyé túmọ̀ kò sẹ́ni fún ṣùgbọ́n ká ní sẹ́ hẹ́jì àbúrọ̀kúrọ̀ bá fẹ́ ṣe nítorí ìrẹ̀ rẹ̀ rí ìsọ́wọ́ yìí à ń fẹnu sọ níta fẹ́ ṣe fún ọlọ́sùn káàkiri ọ̀tà ara ẹni ọmọ wa sọ ìrẹ̀ àmì tó ti gbé wò mí tá a kọkùnrin yọ̀wọ̀ bàtà yìí táyé obìnrin gbogbo aṣọ tí wọ́n bá ti bu àṣírí ara rẹ̀ pátá iná ni yóò wọ̀ láti fi ìfẹ́ bọ́ lọ́sùn káyọ̀ ọ̀gá ara àtàkùn méjì dáadáa pọ̀ yọ̀wọ̀ àwọn sọ̀rọ̀ tó fẹ́ ṣe ń bèrè pé kájọ fẹ́ jẹ́ pé ọkọ̀ fẹ́ ṣe hajj àti yóò labbaika Allahumma hajjan ìwọ ọlọ́mọba dẹ́kun ẹ̀tí mo wá jẹ́ pé ìwọ fún jẹjẹ apá ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà ní ilé ìwògẹ́ ní ìṣòro ọ̀mù gẹ̀ẹ́gbàá torí pé nígbà tó bá ti sọ̀rọ̀ àwọn gbogbo nǹkan yòókù ti dèrò wọ̀ fún tó jẹ́ àwọn ìgbà tá a fọ́sọ kó dérò fún ẹ̀dọ́ pé ìṣòro ọ̀mọ̀ torí kó lè ti wọ́n sọ yìí tí ọ̀bà tí ìsọ pé ó sì láǹfààní àwọn akẹ́kọ̀ọ́ kan. àmọ́ mi lérò làbẹ́yìn kan lọ ọlọ́mọ hajj onímọ̀jẹ́ pé wọ́n mọ wá sí hajj àtúntò ṣe méjèèjì papọ̀ làbẹ́yìn kan lọ ọmọ ọmọ rẹ̀ tẹ̀ kálẹ̀ ní sọ́jà pé ọ̀fẹ́ tó ń rọ́ yóò wá sí ní dàsìkò hajj sọ́kọ̀ọ̀kọ̀ wa máa ń ṣe láwọn sáfà láti di apábí inú ayé yóò sọ pé labbaika Allahumma umratan táyìmù tó gbé wúrù mẹ́ àkọ́kọ́ tó gbé yìí yóò sọ pé wọn náà ń wúrà náà mọ fẹ́ lọ sí o torí bẹ́ẹ̀ kò hajj sí kò tí bẹ̀rẹ̀ sí hajj yóò sì ní yóò mọ ìrámù ìmẹ́ sáájú kó tó lọ sí hajj tó bẹ́ẹ̀ sí hajj ló tó sẹ́gbẹ́ yà pàrà so tàbí ìyàwó máa ní ó mú wa tọ́ba wa sọ báyìí àwọn nǹkan wo ló jẹ́ èèwọ̀ fún tí ọ̀gbọ̀nà sí mọ́ ó ti wẹ̀ ó ti wọ aṣọ ìrọ̀rùn sí yóò yẹ náfìlà táwọn èèyàn pẹ́ yẹ náfìlà lọ́kì àtẹ̀lẹ̀ ìrọ̀ rárá ọ̀lẹ́nu ṣùgbọ́n lè sojú kòkòrò kọ́kọ́ tàbí lọ́nà wo nípa akọ́tẹ́ pé ìrọ̀rùn tó fẹ́ wọ̀ kọjá ọgbọ́ sí ẹ̀yìn tó bá kí wọn rẹ̀ kẹtọ́ tàbí tó bá yẹ náfìlà láti ní aṣọ ìwòdù mọ yẹ náfìlà pé mo sàrò wàrà tẹ gẹ́gẹ́ tí òfin rà bí náà ó ṣe yẹn náfìlà ń bẹ pé tẹ ìfà sàrò wàrà tẹ kéèyàn fi náfìlà àlùwàlá yẹn náfìlà ká lòdì òsì náà ìdìbò kó ní síbẹ̀ yẹn. bọ̀kábà náà mọ náfìlà kan pé náfìlà kan bẹ o náfìlà mo pé ìlànà kò sí nínú àwọn àtijọ́ bákan náà àwọn àtijọ́ táwọn yẹn máa ń kó sí òun pé ìrọ̀lù ta alámàjì ìgbéyìí lápapọ̀ nílò àwọn ọkùnrin abẹ́lẹ́ ìtẹ́lẹ̀ àlọ́ ìtìmá ìtìmá ni ní yorùbá pé ní pípa kájà pípa kájà sọ ìrámù pípa kájà yìí àìmọ́ bá dé ilé subhanahu wa ta'ala tá a wa àwọn ìgbà náà ni ó sí apá òtún ó àbàbọ̀ ṣùgbọ́n pípa kájà ṣe é ti àti bí àti gbé àti lè ọ́pù àti gbé ìrámù èyí ó jàpá kájà lẹ̀ ara fún àti èèyàn ọ̀dàṣọ ìbora tí ó bo èdè káàkiri kejì fún yẹ títí títí títí tẹ́lẹ̀ èdè ìdílé ìrìn lọ ọjọ́ kàdá bàtí ìfọwọ́ fẹ́ wá bẹ̀rẹ̀ tọ̀ wá fún pé ọwọ́ fún mọ́ fẹ́ ṣe ń lálẹ́ ọlọ́run ọba títọ̀ wá fà àkọ́kọ́ iná wà ti tì náà lọ́mọ àkọ́jà ṣe. bákan náà ń bẹ̀ ni ó rọrùn ìfìrọ́ọ̀nù yìí náà ṣé ẹnìkan bá kọjá ní kọ́ọ̀sì kí ìgbàjọ́ tẹ̀ ẹ eh, àlẹ́bí ìsọ́nà ọmọ mọ̀ kọ́mọ gbé dúró fúlẹ́fà àwọn ará sàmù kọ́mọ awara dúró fà àwọn ará kájú kọ́mọ brazil àwọn ará yẹmọ ìjà lábílẹ̀ àwọn ará ìrọ́kùtà tó rẹ̀ ẹni tó bá kọjú àwọn àti tó bá kọjú àwọn àyè kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ dẹ́ àwọn onímọ̀ mi ibi tó lajú ní o ìlànà wọn sọ fún abẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run ayé lọ́gbọ́n lajú lórí ẹ̀sẹ̀ bọ́lá ń tẹ̀lé òkèlè mọ́tà sí ìyàwó bọ́lá mi ti gbà wá ní mọ́tà gidi ẹ̀sẹ̀ ọmọ bá subhanahu wa ta'ala sẹ̀mí ẹ̀nà wà tọ̀ ọ̀run agbọ́ àgbà ìrìn yẹn fi so orí lẹ́mẹ̀ ẹ gbọ́dọ̀ pé tẹ̀mí iná wọn lè mọ́tò pé tẹ̀mí iná wọn àfọ iná àwọn bàtẹ́ sọ iná náà agbọ́ ṣùgbọ́n àmì ti sọ̀nsọ̀ ìṣesí àwọn yẹn bú lọ ọlọ́mọdé ẹ̀jẹ̀ fẹ́ mọ́ wọn. sọ́kpàtì sọ fún wa pé ẹ̀sìn ọlọ́ọ̀ba òru kí ni o àwọn afẹ́ kà ni o ẹ̀rọ bá tẹ̀lé ìjọsìn ni o bọ́lá ọ̀sán tó ti gbé kalẹ̀ ní ẹja mẹ́rin dá lójijì ẹ ń bá lajú tó wá kọjá mi kọ́ọ̀tù wọ́n ní ọ̀pàdà bẹ́ẹ̀ ó ti gbèsè ọ̀dà àbọ̀ wa ni ẹni lọ́bọ̀ wá jẹ́ pé bí ẹ̀yìn bẹ̀tẹ̀ náà ni tàbí lẹ́yìn pé inú plẹ́ẹ̀nì òun wà tí ẹ fi kọjá mi kọ́ọ̀tù mọ́ lọ́wọ́ tí ẹ fi ní jíjà látòjú ń sọ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ dáadáa àkọ́kọ́ lẹ́tẹ̀ bíi a dé àwọn ọ̀rọ̀ kan bẹ tí náà rẹ̀ káàkiri lẹ́yìn táwọn èèyàn tẹ́tù fún káàkiri pé ah alhamdulilah ọlọ́dẹ tí wọ́n wá tó ọ̀rọ̀ mi kọ́ tún tẹ̀sí ẹjú jíjà kan ní ìsinmi kọ́ tún inna lillahi wa inna ilaihi raji'un. eléyìí ó sọ̀kọ̀ mọ́sọ́dún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti sẹ́lẹ̀ àjí àkérò lọ ájí lábẹ́ ìrọ̀rùn fúnra tí wọ́n wọ́n sì dẹ́kẹ̀ rú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n àlábàtà náà gbẹ́rẹ́ ẹ̀gbẹ́ dáhùn jíjà gan-an mi kọ́ tún kọ́dà rí nínú àwọn ọ̀tọ́ kọtíra lórí wípé aljídà tó jídà mìíkọ́tù ó di mìíkọ́tù báyìí ogun bá wá sí hajj àtọmọ́rọ́ ṣùgbọ́n mo wùdà bá tẹ́sí ẹ̀ nìkan bó ti ń dà náà ń náà kó gbogbo irọ́ ni gẹ́gẹ́ ìjọba tí wọ́n ti wí pé gbogbo ẹni tí jíjà máa jẹ́ fún àwọn ti pàtẹ́ńtẹ́ lóko wulẹ̀ láti ní ẹ̀kún fẹ́ wá sí ayélujára àti òmùra tẹ́lẹ̀ ọmọ bísíǹsì rẹ̀ bọ́ ẹ wá ní iṣẹ́ wọn gbà ilé di pé àwọn ọ̀sán fẹ́ sọ̀wọ́ lóde kò sí láyé fún. àmọ́ ẹ̀ tó kù nàìjíríà àmọ́kò kúrẹ́ tàbí bí ẹ bá ti kó tí ń lọ kọ́ọ̀sì dàní àbí ẹ̀ nípò bọ̀dọ̀ ti hajj àti òmùrọ̀ tí ó sì gbà mí kọ́ọ̀sì kéde tá a sọ ẹ̀kọ́ jáde láti mọ̀ òde jẹ́ni kó tó gbé nìkan ó tó yìnbọn àpapọ̀ nìkan tó. kọ́dà ọ̀rẹ́sìn àfọ̀ àtọ̀sọ̀ pé kọ́ bá kọjá àbí kò wà láǹfààní àti padà lọ́wọ́ agbé ìrọ́mù bí ọba dé èsì láti bá dé pé ṣé yóò pẹ̀rẹ̀ àbí òní pẹ̀rẹ̀ láti ṣe ìtẹ́rẹ̀ ọ̀nà tó dáhùn ṣùgbọ́n yóò kọ́ lórí pé ọ̀daràn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ náà fàṣẹ yóò pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ kó wọ́n sáré fáwọn fòkòrò kó fún àwọn aláìní wípé ọ̀daràn ni ó ibi tẹ́lifí àti kí n sọ pé mo wá ṣe hajj àdúrà mi ì sẹ́ni gbogbo kó mbẹ lẹ́nu bí akọjá abẹ ní o àbí ìdè fúnra mọ̀ ní o kọ́ pa ẹran láti lè bá àtàwọn ọ̀rọ̀ abáṣẹ́lẹ́ kọ́ bá pa ẹran ṣùgbọ́n gbogbo wọn fẹ́lẹ́ kò lórí pé ẹ̀sẹ̀ ni tó ṣe. ìdá àmọ̀ sọ pé gbogbo ẹ̀ máa fẹ́ lọ sí hajj àdúrà fún Allah subhanahu wa ta'ala irú nǹkan tá àbọ̀dọ̀ fọwọ́ dẹ̀ mú òun ibi tí a ti gbé wúrò mi wá àwọn ọmọ wọn ní ṣùgbọ́n láàbà kò sí láìfì tó bá jẹ́ pé èèyàn bá ti wọ́n mọ̀ pé ah, mi kọ́ ju ya ti bẹ́ẹ̀ débẹ̀ ó kú díẹ̀ yóò débẹ̀ tí èèyàn ń bẹ̀rù pápá ìjọba gbogbo lẹ́nu pé ah, ẹgbẹ́ lọ sí ẹgbẹ́ yóò fi sáré kọjá mi kọ́ tù tó jẹ́ pé ó kù díẹ̀ ó ti ń palẹ̀ rẹ̀ mọ́ ó ti palẹ̀ rẹ̀ lókùn sí láìfì fún aláìyè hàn àwọn ìrọ̀mù ẹjọ́ bá ti yá sọ fún labbaika Allahumma bóyá sọ labbaika Allahumma hajjá ni o àbí labbaika Allahumma umratan àbí labbaika Allahumma hajjan umratan gbogbo àwọn kẹ́kẹ́ ti dìbò fún àkọ́kọ́ ń bẹ̀ ó lẹ́ẹ̀rin tàbátàn jù ẹni ò lè fi lọ́gbíńdà olóòórùn lòdò ò lè fi ká sọ rẹ̀ mọ́ ẹni yìí kò lè sùnmọ́yàwó rẹ̀ náà kọ́dà kò jẹ́ fún wàtẹ́wọ́ ìjọba hajj ọmọdé wọn ti rúmọ́ kọ́dà ẹni ọmọdé tó sì obìnrin

ó lè jẹ́ sọ́yìdù ìbáhárì àbí sọ́yìdù ìbárúbì èyí lè dẹdẹ ìtì ń bẹ lórí ilẹ̀ tàbí kó dẹdẹ ìtì bẹ ní odò ọlọ́run bá ní ó dé ìwọ̀ fún ilé dẹdẹ wà á ń tún fòrò mọ́ nígbà tẹ ti dé wúrú mi ní wọ́n bá sọ mẹ́ wọ́n lọ àárẹ̀ ètò ọlọ́run bá ń sọ mẹ́ ní sọ́yìdù ìbárúbì bí dẹdẹ àwọn ẹranko orí ilẹ̀ kí mo sọ mi sọ́tún màá sí náà ọgbọ́dọ̀ bá èmi àti yíma tó mú yẹn dẹ́dẹ́ ajẹ́ láti pa o rúbẹ́ àwọn eléyìí ẹran táàjọ ń bá yẹn kò sí nítorí èsì pẹ̀lú yọ kódà àwọn fúnmọ̀ ètò ohun ti bá àti bọ́mọ̀ lẹ́dẹ̀ yìí náà tó bá ní tó lè padà gẹ́gẹ́ bí àwọn fọwọ́sí mohammed wọ́n fà ń sọ ní àbíjà àyíṣà àwọn kan márùn tó jẹ́ pé wọ́n máa fẹ́ bàtà jẹ́ bí ètò bí àkẹ́kẹ́ tí ó sì rọ̀gbẹ́ mi ń dà láti lè bá lára rẹ̀ ń bí abú rẹ̀ yọ ọwọ́ ẹjẹ́ kò ní wàá kò ní wàá segin ló sọ̀rọ̀ gbàgbà rẹ̀ ilé yẹn ní àwọn màdùrọ̀ tó ní sọ̀rọ̀ tààlà àádùn ọba àsìkò ti dá alágara àwọn ìdẹ́kù tó jẹ́ pé lábẹ́ ìṣòrọ́mù lábẹ́ agbóhùn mo fẹ́ ṣe hajj mo fẹ́ ṣe umrọ lọ́la àti gbọ́dọ̀ gbòye dáadáa kọ́ bàjẹ́ ká ti bẹ̀rẹ̀ hajj rẹ̀ gẹ́ lóṣù lọ́kọ́ gbogbo ọ̀tẹ́sì bẹ̀rẹ̀ ń fúnra rẹ̀ jẹ́ bí ìdílé ta'ala ìbílẹ̀ láti tún ẹgbẹ́ ìjọ mẹ́jọ ní insha Allah wà ní ọ̀hárà lérí àwọn ọ̀rọ̀ ìhìrọ́mù kábọ̀dé bíi tọ̀wáfù bó wọn tẹ̀sí ọmọ kàtọ́wájú lọ síbi mọ̀nàsíkò hajj lójijì in kana fil umur baqiya Allahumma arina haqqal haqqa wa وارنا باطلا باطلا وكل اجتنابا اللهم كن معنا ناصرا واجرا اعدائنا من ارادنا بالسوء وشر وخير وحسد وسحر اللهم اعذكم من عذابك الوبيل فانت حسبنا ونعم الوكيل ولا حول ولا قوه الا بالله اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحينا مسلمين وفكر بالصالحين غير قضايا على مرسلين اللهم قاتل كما قد كتاب لا إله الا الله وصل وسلم على محمد محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الحكيم أقول ما تسمعون أستغفر عني ولكم إلا هو الغفور الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا